fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbálawa nílùú abẹ́òkúta. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. kọ sísọ tó wọ́n ní kango kango báyìí láàgbóhùn agogo bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ làágbọ́ ti ṣẹ̀kẹ̀rẹ̀ bóṣù màrè bá yọ kẹlẹ́ kí wọ́n lóyìnbó ó di dandan káwọn tí wọ́n bá wà ní ọjọ́ ta kí wọ́n rí kedere ni ìròyìn tá a pè ní ó kọ sísọ náà tún rèé òun náà ló tún yọ kẹlẹ́ kí n lọ́sàn-án tòní ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta lẹ́tí ńláǹfààní àti máa gbọ́ wa níbí làwa wà tá a ti ń dá kékeré lókè àníbí tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ẹ ti mọ̀ pé bá aago kan àbọ̀ ọ̀sán bó bá ti ró kan gó kan gó bíi ta gogo lẹ́yìn máa ń láǹfààní àti máa gbọ́ wa Túndé Amzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń kí n káàbọ̀ sórí àkọ́tún ròyìn eléyìí tọkọ sísọ fún tọ̀sán tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé àwọn kókó kòkó kókó eléyìí tó bá kọ́kọ́ sodo sínú ròyìn tó kọ sísọ àwọn náà la kọ́kọ́ máa ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n sì ń létí kókó ròyìn àkọ́kọ́ tọkọ sísọ tí wọ́n kọ́kọ́ máa láǹfààní láti kà sí létí lọ́sàn-án tòní nípínlẹ̀ èkìtì òun náà mọ̀mọ̀ ló ti ṣẹlẹ̀ o ìròyìn ló ń sọ yìí pé òkun àwé ṣùgbọ́n ìròyìn ọmọọmọ kọ sísọ pọ̀ kàárù o wọ́n ní olè tó gbé kàkàkí ọba níbo ni ó ti fọ́n ṣùgbọ́n àwọn olè eléyìí wọn ò gbé kàkàkí ọba bẹ́ẹ̀ wọn ò gbọ́kọ̀ ọba wọn ò gbóhùn ìní ọba o ọba gangan wọ́n jí gbé o nípínlẹ̀ èkìtì òun náà ló ti ṣẹlẹ̀ àbẹ́ẹ̀rí pọkọ sísọ o láti ìpínlẹ̀ èkìtì ẹ jẹ́ kí n tún mú kókó ròyìn míì tó náà tún kọ sísọ tọ́kàárù o nípínlẹ̀ ọ̀ṣun òun náà ló ti ṣẹlẹ̀ o níbẹ̀ mọ̀mọ́ ni àwọn ikọ̀ fúlàní darandaran kan ti ya bo agbègbè kan o ìyẹn ò ní ìjọba àbílẹ̀ òbòkun nípínlẹ̀ ọ̀ṣun wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè takòtakò lágbègbè tí wọ́n kọlù yìí èmi lọ́wọ́ àṣẹlẹ̀ ń bẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn ẹ gbọ́ lọ́sàn-án tòní láti bẹ̀rùn ẹ jẹ́ kí n tún lọ mú kókó mi ìtòrórí kókó ròyìn tọkọ sísọ náà mo wà tí mò ń máwọn kókó kókó kó kíròyìn tọ̀sán tòní kọ́mọ́bà dí kókó mọ́ ń lọ́wọ́ ni o níbo ni wọ́n ti ti mú o lórí ìròyìn tọkọ sísọ lọ́sàn-án tòní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ alágbára kan màmọ́ ni níbẹ̀ mọ̀mọ́ ni àwọn obìnrin kan tí wọ́n ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùtọ́jú aláìsàn tá a mọ̀ sí nọ́ọ̀sì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òní àti gbẹ̀mímì ò níbo ló ti ṣẹlẹ̀ ẹ gbọ́ ẹ jẹ́ kí n tún wá tara ṣàṣà kí n lọ sílẹ̀ òkèèrè lórí kókó tó tún wáyé ńlẹ̀ òkèèrè lórí ìròyìn tó kọ sísọ ni o eléyìí náà tó kọ sísọ gbẹnu tán bẹ́ẹ̀ lọ́kàárù ọba orílẹ̀-èdè tá a mọ̀ sí Chad ìyún Idris Debi ọgbẹ́mímì o ẹ̀yìn ní kí lọ́kọ sí sọ́ngbà ọba orílẹ̀-èdè kan tó gbẹ̀mímì àná wọn búra fún ó sì gbẹ̀mímì lónìí èmi lọ́sẹ̀lẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ lọ́sàn-án tòní tó níwọ̀n bá a gbà eléyìí tí mo ti dín àwọn kókó sí létí pàápàá lórí kókó eléyìí tí mo dín gbẹ̀yìn sí létí ipò ẹni tí í ṣe ààrẹ fún ilẹ̀ Chad ìyún Idris debi ìyún ààrẹ wọn ipò gbẹ̀mímì wọ́n búra fún lánàá ó sì gbẹ́mìí lónìí ààrẹ orílẹ̀-èdè náà ni o ẹja kọjá lọ sókè lọ́nà à ń padà bọ̀ o kò sí sọ. ọmọdé oṣù ìkẹ́ oṣù ìkẹ́ oṣù alápọ̀nlé ni Ramadan ti wọlé dé wẹ́rẹ́ àsìkò gbígbàdúrà tó ga jùlọ téèyàn ti lè fi kékeré gba púpọ̀ lọ́wọ́ ọlọ́run ọba Allah gbogbo mùsùlùmí òdodo ẹni tó rí ṣẹ́gi ọlá fún láwùjọ iléèwé iléeṣẹ́ ńláńlá lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ àsìkò ti tó láti wá ṣonígbọ̀wọ́ ọlọ́kan ọ̀jọ̀kan ètò tá a ti ṣàlàkalẹ̀ rẹ̀ níkànnì fresh one oh seven point nine fm abẹ́òkúta bí ìrún pípé ẹ̀dìdì ẹ̀ músàrì jẹ́ wàásù àtìgbàdégbà àyọk ké nínú alukuran bẹ́ẹ̀ fẹ́ ṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí wákàtí kan gbogbo ẹ̀ la yẹ wà fún lọ́wọ́ tí ò ga jara lọ níkànnì fresh one oh seven point nine fm tó wà lọ́sọ̀gbà presidential etop abẹ́òkúta ẹ kàn sẹ́ka akéde àtìpolówó ọjà wa lónìí fún ìkéyìí àlàkalẹ̀ ètò tó bá wù yín ẹ̀rántí wípé kò sí yẹta násójú ọ̀nà tọ́lọ́hún tànábì tó kéré tàbí pọ̀ jù ọlọ́run ọba àlá kò ní dùn wàhálà dàrẹ̀ láyé ń bí àtọ́jọ́ ń gbèdé àlòkè àmọ́ fresh fm abẹ́òkúta Abẹ́òkúta ló ń kí wa kú àmójúbò oṣù Ramadan. sórí ìròyìn tó gbẹnu tán láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta mo ti dín àwọn kókó ìròyìn eléyìí tó kọ sísọ sí ilé tílẹ̀ kan ṣe wá ráwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn iná ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa dín sí létí lọ́kànkan èjèèjì báyìí níbo ni wọ́n ti kọ́kọ́ mú o ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ìyẹn níbi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá. kì í lajú ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ọ́ ẹ̀yin òbí tẹ́ bẹ̀sù tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ sáwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ lọmọ nílòkulò. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ọyẹ́ ṣe borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú Abẹ́òkúta àrùn ogbó lọ la fẹ́ o làwa ṣe ń tọrọ ìdẹ̀ra pé kò ṣe o báwa tètè ṣe àwọn lẹ́lòmí. ṣe gbọ́ òun ló bá fi yó bẹ́ẹ̀ gẹ́rẹ́bẹ́ ṣùgbọ́n nígbà tó gbọ́ òun pé mẹ́ta lọ́mọ òjò mọ́ ọkọ̀ òdò hospital tọkàn fi sá lọ ó ní bó lówó wà tó wọ́n fi gbọ́ ọmọ kò sí o ohun ayọ̀ lọ́mọ tuntun ṣùgbọ́n kí ni ó ṣe òwú kó sá lọ kò máa sanwó ní àlà gbogbo àwọn tó wà nínú kọ́ndíṣọ̀n pé kò sanwó dákun báwọn fowó lé òṣì dànù tọrọ tí ń tọrọ ìdẹ̀ra pé kò ṣe é o báwọn tètè ṣe wọn ò lẹ́lòmíràn jù ṣẹ̀ṣẹ̀ fẹ́ sílẹ̀ bí kò mọ́ra wọ́rẹ́ o lọ́dún kan ìkejì ló fi pọ́dún mẹ́rin kò bímọ àtìyá àti bàbá ọkọ tó fẹ́ràn ẹ̀rí o àtìyá àti bàbá ọkọ tó ti sọ bó náìsì wọ́n ló kàn jà jẹsọ́ra ni kò forun bímọ ọwọ́ sọ fún ìyàwó pé tá a bá padà àkábọ́mọ àfàìrọ́mọ lílọ lòó lọ o níyà ọkọ àti bàbá ọkọ bá padà dé wọ́n lẹ́jú bíyàwó ṣe kúnlẹ̀ ò tó kú kó kí wọ́n ó ṣe bí ẹni tó fẹ́ bì sáré wọ yàrá lọ àwọn rò ti lóyún ni ni wọ́n bá ń dunnú ẹ̀rù wọn ló ń bá ò ló ṣe dọ́gbọ́n bí kó lóyún o ìyàwó náà ò máa mọ̀ oyún ti wà lára o lẹ́yìn oṣù mẹ́sàn-án ó dọ́lọ́mọ láyé o ẹ̀wò rẹ̀ ìyanu nígbà tí ò lérò gbogbo àwọn àgàn tó ń nírètí fún ọmọ. 把我写。 tí ó ṣe déédéé ọjọ́ orí ni mo tọrọ má ṣàìṣe fún mi ṣebí wọ́n lọ́láṣẹ rẹ̀ lọ́wọ́ ìdẹ̀ra tó lé oṣù ọgbó lọ mo fẹ́ o bá mi tètè ṣe mi ò lẹ́lòmíràn jù ọ́ nìkan. fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ falafala ìdẹ́gbẹ̀gbẹ̀ rédíò gbọ́ bó ṣe ń dún sétí bíi wúwà fílẹ̀. jìbì láti máa ṣe èyí sí. ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ gan-an. London mo wà tí mo ti ń jayé ọlọ́wà two days ago I was in Dubai then I saw those babes coming in mo pè fẹ́mi mo pè whiskey. ìgbà wọn mọ̀ yìí wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ gan-an. jìgìjìgì láti máa ṣọ̀rọ̀ yìí sí. jìgìjìgì láti máa ṣọ̀rọ̀ yìí tó wà lọ́wọ́ mi pọ̀ gan. I a white no for me. Only Miss a jiggy man. Jiggy, jiggy, jiggy, jiggy. Jiggy, jiggy, jiggy, jiggy, jiggy, jiggy, jiggy, jiggy. That's show you see. Jiggy, jiggy. That's show you see. Jiggy, jiggy. That's show you see. Jiggy, jiggy. That's show you see. London mo wà I feel alright Canada ni mo ti ń pawó Èkó sá ti mọ̀ mi Ẹ̀gbá sá ti gbà mí ó pọ̀ ó pọ̀ ó pọ̀ gan ó pọ̀ gan o. Àmì bá rè é pẹ̀lú ọmọ fẹ́ẹ́ lù. Mèch ou an nou 7.9 FM Dabè ou louman Okile Fala Fala Florios Vakon mo dúpẹ́ pé mo dẹni sọ́lọ́hún ọpẹ́. iṣẹ́ òmíràn mi ṣá ni mo ń ṣe o. wọ́n gbìyànjú ṣáké mi má lè ga. mo láyé kan ó kò ayé fẹ́ ó fẹ́ lọ kì í ṣe fẹ́ mi kó na turn by turn ó dùn mọ́ wọ́n ní mi ò lè dà kan mi ò lè tẹ́gbẹ́ ó yarí mo dọ̀kọ̀ràn mọ́ wọn lọ́wọ́ wọ́n gbìyànjú tí wọ́n ṣáàtì bá mi jẹ́ láéláé wọ́n padà find out pé mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo wá wá wọn lè rí wọn lè lè lè wọn lè bá ẹ jáwọ́ lápọn tí yóò yọ kẹ lọ gbóbi lákaná mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo orí ọwọ́ mi ní mo wà ó mi ò dẹ̀ ṣàfarawé mo ní ṣùkúṣùkú bámbám ẹni tó bá ń kó bẹ́ẹ̀ wọ́n wo mi bí alákọ̀ọ́rí fígbàfígbà mi ṣáṣì fígbà ojú rere lọ́nà gbogbo bí mo ṣe ń gbèjà ara mo ṣe ń múlò. mo láyé pọ̀ òkò gan ayé fẹ́ ó fẹ́ náà kì ṣe fẹ́ mi kó na turn by turn ó dùn gan. wọ́n ní mi ò lè dàgbọ́n mi ò lè tẹ́gbẹ́ mo yarí mo dọkùnrún mọ́ wọn lọ́wọ́ wọ́n gbìyànjú tí wọ́n ṣáà ti bà mí jẹ́ láéláé wọ́n padà find out pé mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo. wọ́n wá wá wá wọn lè rí wọ́n lè lè lè wọ́n lè bá ẹ̀jáwọ́ lápọ̀ tí yóò yọ kẹ́ mi láì dáná mo sì ti sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo sì ti sọ̀rọ̀ tó ìgbógbó mo sì ti sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo sì ti sọ̀rọ̀ tó ìgbógbó. mo láyé kan ó kọ̀ ayé fẹ́ ó náà kì í ṣe fẹ́ nìkan na turn by turn ó dùn náà wọ́n ní mi ò lè dà kan mi ò lè tẹ́gbẹ́ ó yarí mo dọ̀kọ̀ràn mọ́ wọn lọ́wọ́ wọ́n gbìyànjú tí wọ́n ṣáàtì bá mi jẹ́ láíláí wọ́n padà find out pé mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo mo ti di sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ mo ti di sọ̀rọ̀ tó yí gbogbo. àti èso àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ torí kó má bàa jà bọ́fọ́ la ṣe pàgọ́ yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó tún dán. one oh seven dot nine fm na fresh e dey fresh kápolówó ọjà kó dán mọ́rán ó dùn ó ń dán gbinrin and exhaustive news na fresh e dey fresh ká tòótọ́ kúnjú owó ó dùn ó programs full of wisdom. Oh, the fresh is the fresh. Papa, mama, my brother, my sister, make my dey care. Oh, fresh FM, I dey go get the way they rain. Oh.